tòní mi ò rí wọn emmanuel ọlátúndé ògúnró adúpẹ́ lọ́wọ́ yín o ìdòwú ibrahim ẹ̀kẹta ọmọ adúpẹ́ o patrick adésínà adúpẹ́ o àìná fọláṣadé adúpẹ́ lọ́wọ́ yín o fọláṣadé ọlárẹ̀wájú fámákinwá láti hm2 eh, sísítà mi láti eh, maryland àbí maryland ẹ̀ka àbọ̀sórí kan nìyí adúpẹ́ lọ́wọ́ yín tó bómi ṣọwọ́n kó bá nǹkan abraham felix ẹ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ìbírànkẹ́ àdúsíkì ṣítù àjọrin ẹ̀hẹ́n mi ò rí yín tẹ́lẹ̀ ẹ mo rò pé ìgbà tí mò ń sọ̀rọ̀ lọ lẹ́wọ́ ilé adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín kẹ́hìndé àtọkàn ní ha ó ga o ó ga náà ni michael àró adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yájà latóyìn wọn ní ó ga wọn ní àwọn ènìyàn burú but ẹ̀san á ké fún gbogbo ìkà ènìyàn bẹ́ẹ̀ ni ẹ̀san aké fún gbogbo ìkà ènìyàn ni mo ṣe máa ń sọ pé ìtàn ni gbogbo wa ń kọ ìtàn ni gbogbo wa ń kọ ẹ jẹ́ ká máa ṣe dáadáa nítorí èmi náà ó ń bè mí náà ó ń bá gbogbo wa wípé ká máa ṣe dáadáa nítorí òní kọ́ ṣùgbọ́n nítorí ọ̀la ni ọ̀la tẹ́nìkan kan wa ò tí mọ̀ kò ń ṣọ̀la tilẹ̀ máa mọ̀ yìí wọ́n ní ohun tá a bá ṣe tẹ́ẹ̀dá bá ṣe lẹ̀dá máa gbà adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín pé ẹ̀wà mẹ́ẹ̀ tẹ̀ ń gbọ́ aláfíà nìyí ò ní dínkù ní dín tẹ́ náwó lé lórí ẹ máa wò pé àṣẹ kò ní sọ ìdáhùn sí ìbéèrè ẹ fẹ́ jàǹkárá ó dáa adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ ti bá mi fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí orí ètò lónìí kúnlé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín asis ẹ ṣé aṣáájú ẹ ṣé lọ́lá mo dúpẹ́ lọ́wọ́ yín abọ́sẹ̀dé mo dúpẹ́ níyì ẹ̀yin náà ẹ ṣeun ọláìtàn mo dúpẹ́ lọ́wọ́ yín kẹ́hìndé àbẹ̀kẹ́ àwọn tí wọ́n fún wa ní ìdáhùn sí ìbéèrè nìyí ṣùgbọ́n ẹ jẹ́ kí àwò ẹ lọ́mà. ẹ ló ń dá kí ni ẹ mà. èmi èmi àtọkọ mi la jọ ń sọ̀rọ̀ nsìn. ok ma. tọ́lá àwọn òsì ń bí ngbà tí à ń ṣètò lọ. ok èmi wá ń ṣàlàyé nǹkan tẹ́ ẹ fi ń ṣètò fún wọn àwọn náà wá contribute mo wá ní kí n sọ jáde. ok ẹ sọ. nǹkan tó ń sọ sí mi létí tí ọkọ mi sọ sí mi létí ń sìn ni pé kí woman yẹn máa ṣọpẹ́ kán máa fọpẹ́ fólúwa kán máa yíra ńlẹ̀. Hmm. because ọlọ́run ló bá wọn ṣe tó jẹ́ pé kò tiẹ̀ dé aya kìláàsì máa wúmà yẹn pé kán pa wọ́n even right mm. from the airport tó ti mọ̀ pọ̀ ń bọ̀ láti ẹni kò wá bọ̀ ọkọ̀ wá mọ̀ tó bá lọ dé aya kìlà bí nǹkan míì sí wọn ṣèbí hmm. torí wọ́n yìí wà náà ṣe ń sọ pé àwọn wà lọ sí tù ọpẹ́ ńlá gidi ló yẹ kí wúmà yẹn máa hmm, ẹ bá mi kí dájú wa pé wọ́n ṣe gan ọpọlọ wọn ní jọba kò ní dàrú o. Hmm ilé yín náà dẹ̀ ní dàrú o lágbára elédùnmarè ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ níbi tí gbogbo wa rò lọ ẹ tún wá wo nǹkan tí wọ́n tún wá sọ ó ní mo ṣe máa ń sọ yí pé táwọn èèyàn bá gbé ọ̀rọ̀ wá tá a wò wọ́n ní òun tá a bá jọ ọ̀rọ̀ báyìí gígún ní gún lọ́gbọ́n ọmọdé tèmi èmi sọ ètèmi mọ̀ fún wọn mo dẹ̀ ń kà wọn dá ẹ tún wá wo nǹkan tẹ̀yìn èèyàn sọ àwọn náà ti gbọ́ ẹ ṣe gan-an ni ojú òní tì bẹ́ẹ̀ni ẹ ṣe mà àmì o. alájà ọlọ́run ní àmì o jésù àmì ẹ ṣe mà ẹ bá kí wọn ẹni mo ṣe gbòòsà gbòòsà fún wọn pé mo ráyọ̀ tọ́jú wọn lára yín o. Ah, <laughs> ah, ní kí ni ẹ̀yin wo ẹ̀yin tí mo mọ̀ abẹ́yìn kọ́ hmm. mo kí bá mi mo kí bá mi gbòòsà gbòòsà lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún fún yín jàre ẹ̀ rí wọn ẹ wo ṣùkú ẹ wo bí mo ṣe wo ṣùkú yẹn báyìí ó ń dá mi lọ́rùn ni ó dàbọ̀ ẹ ṣe mà. yeah bye. Yeah. ó dáa gẹ́gẹ́ mo yín sọ àwọn mo béèrè náà nìyí mo ní ni kò ju ategun lọ kò sẹ́ni tó gbà yẹn má tẹ̀ ka nǹkan tó kọ rárá torí ni àsìkò ti lọ kò sẹ́ni tó gbà kò sẹ́ni pàkátà eh, ah, mi fẹ́ ka ìdáhùn yẹn síta gbogbo yín lẹ kọ àpótí àpótí kọ o kúnlé ní àpótí ọláìtàn ní àpótí lọlá ní àpótí eh, abọ́sẹ̀dé ni wọ́n ní àpótí tó ti yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rárá o aṣáájú náà ní àpótí rárá ẹ ṣì ó dáa ẹ jẹ́ kí n sọ pàkátà ní igbá tó ti fọ́ igbá tó ti fọ́ tó yẹ pé wọ́n tiẹ̀ lè mú kán fi ru yan gàárì ṣáwọn pọ́n máa ń lo ìgbákọ́ wọ́n lè mú pàkátà yẹn wọ́n lè ra fi bomi wọ́n lè ra fi bomi á ti fọ́ kò ní fọ́ tán àwọn kan lè fi yan gàárì tán bá rí kí lẹ ti ń pè ìgbákọ́ wọ́n á kàn yá létí ni wọ́n lè tún lè fi bomi wọ́n lè fi bomi fẹ́ràn mu wọ́n lè fi kò sí ìkọ́tàn lè fi ṣe bó ṣe jẹ́ nìyẹn dẹ́nẹ̀ẹ́ tí àkọ́kọ́ tí mo ní ejò wo ni kò lóúnjẹ méjì ju atẹ́gùn lọ ah ṣẹlẹ̀ kí n mú yẹn wá níjọ́ mi eh, gbàgbà wúwú ni o gbàgbà wúwú òun ni ìbéèrè kẹta rèé mo ní yorùbá lọ́wọ́ ń bọ̀ wọ́n ní pápá ti jó lóko mo ní kẹ́ bá mi parí ẹ̀ eh, kúnlé àwọn ní mọ̀jàlá yóò dé lérò abọ́sẹ̀dé wọ́n ní mọ̀jàlá yóò dé lérò aṣáájú ní mọ̀jàlá yóò délé náà mọ̀jàlá yóò rò nílé ẹ̀ eh, mọ̀jàlá yóò rò nílé asis ní mọ̀jàlá yóò délé rò ó dáa kẹ́hìndé àbẹ̀kẹ́ ní mọ̀jàlá ṣòfófó nílé ó dáa ẹ̀ bí wọ́n ṣe wá ń sọ rẹ̀ wọ́n ní mọ̀jàlá ti délé wí nítorí pé nígbà tí pápá bá ti jólóko èéfì ẹ̀ báyìí ló máa jẹ́ kọ́ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ nínú oko ẹ wo ta ni mo fẹ́ fún lẹ́bùn nǹkan tí kẹ́hìn náà lè fi abẹ kẹ́hìn náà kì í fẹ́ gbọ́ nìyẹn adúgbò pọ̀ lọ́wọ́ gboyin ájìá ọlátọ́yìn wọ́n ní hà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní ok wọ́n ní hà wọ́n ní bẹ́ẹ̀ ni mo tún bá aláàjà dúpẹ́ ní àárín yẹn o ó dáa èmi náà bá wọn dúpẹ́ àwọn náà dẹ̀ gbọ́ ẹ̀ wọ́n ní tí wọn ò tún rán aya kìláàsì wọn. Hmm. ó dá ibo là ń lọ nílùú nàìjíríà ta la lè gbọ́kànlé ta la lè fọkàn tẹ̀ ta ni a fẹ́ sọ pé à lágbájá yìí kò lè ṣe mí aya ni àbọ́kọ ọkọ ni àbíyàwó ọmọ ni àbẹ̀gbọ́n ẹ̀gbọ́n ni àbábúrò ìyá tó bí ni ni àbí bàbá tó bí ni ọ̀rẹ́ ni àbí ìbátan ni kí ọlọ́run kó ṣàánú fún wa wọ́n ní ẹni tí ọlọ́run bá rán sí ní kọ́ òun ló ń ṣe ní lóore àdúrà mi sọ́lọ́run ní pé gbogbo apátápátá àní ṣìrìn à ní ṣe kò ń gẹ́ ibi ibi ò ní ṣe kò ń gẹ́ wa adúpọ̀ pọ̀ lọ́wọ́ yín pẹ́ wà bẹ́ẹ̀ tẹ̀ ń gbọ́ wa o láfíàánú yóò ní di o ibi tí àmọ̀rí dé lónìí ní ìtẹ́ bá wò àsìkò agán ti kọjá ìmọ̀ mo fi tòní mo fi ṣe ti ọdún ni adúpọ̀ pọ̀ lọ́wọ́ gbòyìn má yẹ ká gbàgbé pé tó bá di ọjọ́ Tuesday ní ọjọ́ ìṣẹ́gun ẹ jẹ́ ká pàdé lórí amúlùdún fm ninety nine dot one ètò ànímọ́níyà ìbàdàn ní aago mẹ́sàn-án lórí ètò yìí ètò ni tèmi tọ́pẹ́ níbi tí wọ́n ti sọ pé ká má ṣe oògùn owó gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi dá sétò lónìí mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ wò ojú òní tì yín ìfẹ́ tẹ́ ní sí mi ọba aláràbí yóò bá mi nífẹ̀ẹ́ yín ju bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi lọ ẹ ní gba lẹ́tọ̀ fọ ẹ ní gbókèrè ìbànújẹ́ ẹ ní dààmú gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ yín ò ní jábọ́ o ẹ̀yin tó yẹ pé ẹ ń wojú Ọlọ́run fún nǹkan rere ẹ ọba aláràbí tó dá ọjọ́ òní tó yẹ pé ẹ ó ní kò ní Good Friday nǹkan ayọ̀ báyìí lọ́lọ́ máa bá mi fi ẹ̀yin tí ẹ̀dẹ̀ tí ẹ̀ ń wá oyún ọlẹ ayọ̀ yóò sọ nínú yín ẹ̀yin tó jẹ́ pé bóyá owó àbí nǹkan kan orin kọlẹ̀ ń wá ẹ̀ ọlọ́run yóò ṣe fún yín ayọ̀ gbogbo ọ̀run dìbànújẹ́ láṣẹ elédùnmarè bọ́lẹ̀ kú sún mi ẹni bómi ṣan kọ́ ó bá nǹkan gbogbo wa àní lójú ẹkún àní lẹ́rẹ̀ kí ò ṣe o ọdún yìí bó ṣe ń lọ yìí àní fi ṣàṣemọ́ àní bí bá aláyé fọwọ́ tì lágbára ọlọ́run táwọn yẹn bá ti ná owó àní ná ojú ń bẹ̀ àdúrà gbogbo àní ó gbà láṣẹ Elédùmarè gbogbo lẹbi tí gbogbo wa bá wà àtàwátàwà ní Germany London ní Amẹ́ríkà ní Kuwait ní Saudi ní àti kó ṣe kóòtù lẹ́pẹ̀lẹ́ kan Abidjan àtàwọn tó wà ní Saudi Mecca Medina àwọn tó wà ní Canada gbogbo gbogbo South Africa gbogbo tá a bá wà pátápátá lórílẹ̀ àgbáńlá ayé yìí àti ìlú Nàìjíríà ni ọlọ́run yóò gbalẹ̀ ibẹ̀ fún wa a ó rí tiwa ṣe o a rà jẹ láṣẹ lẹ́dùnmarè ìlú South Africa tó ń pa àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí mo sọ fún wa ẹ̀yin èèyàn wa ẹ sọ fún àwọn èèyàn yín tó bá wà ń bẹ̀ kí wọ́n darí wálé o ṣe náà pa wọ́n nípa pupa ní South Africa nísìn àwọn ọmọ Nàìjíríà wọ́n pa wọ́n ni àtàwọn foreigners tó wà ń bẹ̀ ẹ pè wọ́n kàn darí wálé lágbọ́rọ̀ ọlọ́run àní gbókèrè ìbànújẹ́ o ayọ̀ ló máa jẹ́ tiwa mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní bá yín nù ìbànújẹ́ láṣẹ Elédùmarè títí wá di ọjọ́ Tuesday tá a tún máa pàdé ní amúlùdùn àbọ̀sẹ̀dé yín náà rèé mo kí gbogbo gbogbo ọmọ ẹgbẹ́ ranafans pé a kú palẹ̀mọ́ àjọ̀dún tó ń bọ̀ nínú oṣù yìí níparí oṣù di twenty eight oṣù yìí yóò dé bá wa láyọ̀ àti àlàáfíà up ranafans àtàwọn yọ mo kí ààrẹ ẹgbẹ́ olóyè Kọ́lá Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Kọ́lá oil àti gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá àti èmi ìyálòde mo dẹ̀ tún wá kí ọ̀gá àgbà wa olúṣọlá adéwálé wípé wọ́n ṣeun wa gan ni o bákan náà ni mo kí gbogbo àwọn gm tó kù àti sẹ́ẹ̀dì wa ní ọba adébíyìnpé wípé wọ́n ṣe gan ni wọ́n kó àtìlẹ́yìn ẹgbẹ́ rana fans ojú òní ti gbogbo wa o olúyẹmí fúnṣọ́ adégbóyè àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹni bómi ìṣọwọ́n kọ́ ó bá nǹkan tó mò ń lọ lónìí kí n tó padà ní ọjọ́ tuesday mo ní sèmi títí la òsèmi títí òsèmi jìnnà la òsèmi jìnnà ká sèmi títí kòtò kabandélé kabandélé kọ́ kòtò kájọ lápẹ̀rẹ̀ ibi tí a fi àdàgbẹ́ rọ̀ sí náà ni ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe gbẹ̀yìn tí bá mi jẹ́ pátá ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ire owó ire ọmọ àlàáfíà kò bá lè rọ̀ kó máa jẹ́ tèmi àbọ́sẹ̀dé kó máa jẹ́ tiyín kó máa jẹ́ tiyín kó máa jẹ́ tiyín ìtàn ni gbogbo wa ń kọ o ẹ jẹ́ á ṣe dáadáa tálá lè gbọ́kànlé tálá lè